Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí àyíká tó fetí sílẹ̀ fún ìyàlẹ́ta mẹ́ta tó wá fún wa lónìí muslim muslim ticket tí apc ṣe kò ní ìtẹ́wọ́gbà kúńkà ló sọ bẹ́ẹ̀. bíṣọ́ọ̀bù ti ìjọ aguda ní sokoto matthew hasan kúńkà ti ní bí apc ṣe fa olùdíje sí ipò ààrẹ àti igbákejì ààrẹ láti inú ẹ̀sìn kan náà ni kò ní ìtẹ́wọ́gbà. kúńkà ní èyí sì lè ṣe ìfàsẹ́yìn bíi sí ìbáṣepọ̀ àwọn ẹlẹ́sìn ní orílẹ̀-èdè nàìjíríà bíṣọ́ọ̀bù kúnkàsí sọ lójú ó ṣíṣọ lójú ọ̀rọ̀ náà lásìkò ìfọ̀rọ̀wọ́rọ̀ tó ṣe lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ó ní pẹ̀lú bí awuyewuye ṣe wáyé tí àwọn ènìyàn ti ń kéde èròǹgbà wọn kò yẹ kí ẹgbẹ́ òṣèlú APC fàyè sílẹ̀ fún àríyànjiyàn yìí ṣáájú ẹ̀sìn náà wòye pé kò yẹ kí Tinubu yan igbákejì rẹ̀ Kasim Shettima tóun náà jẹ́ mùsùlùmí dípò kìrìsìtẹ́nì èmi kò rò pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lè fọwọ́ fi bẹ́ẹ̀ nítorí gbogbo wọn mọ̀ pé àwọn mùsùlùmí náà kò lè bá kí kìrìsìtẹ́nì méjì jáde láti du ipò fún èmi gẹ́gẹ́ bí kìrìtẹ́nì kò ní ìtẹ́wọ́gbà ṣùgbọ́n nǹkan tí ẹgbẹ́ APC fẹ́ ṣe nìyẹn tí ìpolongo bá bẹ̀rẹ̀ á rí nǹkan tí àwọn ènìyàn fẹ́ sọ lórí rẹ̀ ìbéèrè tí mo bi àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ mùsùlùmí pàápàá àwọn tó wà láti àríwá orílẹ̀-èdè yìí ni pé ṣé àwọn lè gbà láti ṣe bí àwọn kìrìsìtẹ́nì ṣe ń ṣe ní ọdún 1984 àti 1993 àfihàn olórí lọ́dún 2023 léwu fún ọjọ́ ọ̀la nàìjíríà olùṣègùn ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀ ààrẹ nígbà kan rí orílẹ̀-èdè nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ́ ti rọ àwọn ará ìlú láti yan àwọn olórí tí yóò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè yìí Ọbásanjọ́ wòye pé àfihàn olórí léwu lọ́pọ̀lọpọ̀ fún ọjọ́ ọ̀la Nàìjíríà Ọbásanjọ́ sọ eléyìí nígbà tí ó kópa nínú ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún tí àjọ aláàánú Wilson Bádéjọ Foundation tó wáyé lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Èkó ààrẹ tẹ́lẹ̀ náà ṣe kìlọ̀ pé àfi kí àwọn ọmọ nàìjíríà yan ààrẹ àti àwọn olórí tó ní ìfẹ́ ìlú nítorí ewu wà fún orílẹ̀-èdè yìí tí àṣìyàn olórí tuntun bá wáyé àfi kí a yan olórí tó máa ní ìfẹ́ wa lọ́dún nítorí tí a bá ṣe bẹ́ẹ̀ ìrètí wà pé ìlọsíwájú máa wà fún gbogbo ọmọ nàìjíríà tí a kò bá lè yan olórí gidi lọ́dún 2023 yìí nǹkan búburú lè ṣẹlẹ̀ ṣùgbọ́n a gbà á ládùúrà pé kí nǹkan búburú má wáyé ṣùgbọ́n a gbọ́dọ̀ yan olórí tó nífẹ̀ẹ́ ìlú lọ́dún 2023. ààrẹ ọbásanjọ́ ní ìdí tí nàìjíríà ṣe kùnà láti ní ìlọsíwájú ní iṣẹ́ àti àti ìdúkokò àwọn agbébọn tó wáyé lóòrèkóòrè ọ̀rẹ́ mi olóògbé Ahmed Ladam máa sọ fún máa sọ fún mi pé Ọlọ́run fún orílẹ̀-èdè yìí ní gbogbo nǹkan tí yóò wúlò fún un ó ní a kò nílò àdúrà nítorí tí Ọlọ́run fún wa ní gbogbo nǹkan àmọ́ à ń ṣe wọ́n bàlàbàlà